rákà kẹta àtẹ́lẹ̀kẹ́ tí ọ̀dẹ̀ ní sùjúdù sáwé nínú àtẹ̀rí omi ìtọ́wá tánàbí sọ pé gbogbo àṣìṣe tí ẹni tí ń kírun lẹ́yìn má bá ṣe ìmáàmù ti gbé fúnde lè àwa gbà pé kò nídìí kó ṣe lórí pé ó fi sóra lé fatiha ní ta'ala alam náà ìbéèrè mi ni wọ́n ní jẹ́tẹ́ nìkan ọba ṣe bismillah irahman rahim nígbàtí ń ka hafsu nígbàtí ń ka riwayatul hafsi wọ́n ní sẹ́ni yẹn só bùkátà kó ṣe sùjúdù ṣáwí àbí ó bùkátà rẹ̀ lọ́dọ̀ àwọn màlìkíyà ìdáhùn eléyìí náà nìyẹn aljawab lọ́dọ̀ àwọn malikiya yóò ṣe sùjúdù ṣáwì nítorí pé àwọn gbà pé ibi tó bá yẹ ká sọ̀rọ̀ jákè tàbá sọ̀rọ̀ jẹ́jẹ́ mẹ́ àti dín àfikà ṣe ìforíkẹlẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ súnà àwọn gbàpá nísàn kankan nítorí pé gbogbo àwọn ọ̀run táàmà ń kéwò rẹ̀ jákè àwọn alùsúnà gbà pé tàbá ti bá mọ́ àkè jẹ́jẹ́ a sì kankan ìran àṣùbà a máa kí o rẹ̀ a àbí àwa bá àwọn èèyàn máa fẹ́ san padà àwa dẹ́ta fẹ́ kí wà á jákè wọn ìran mọ́gírìbì náà bẹ́ẹ̀ ìran ìṣá ìlẹ̀ lọ́dọ̀ àwọn a sunnah wal jamaa máa sì gbà ṣùgbọ́n lọ́dọ̀ àwọn màlìkíyà gbàtẹ́ ikọ̀ ẹ̀ka kí rẹ̀ jákè bá kí jẹ́jẹ́ kan ti ẹ̀dẹ̀ rí pé nǹkan yẹn lẹ́rìí lọ́dọ̀ àwọn kan wọn ò fẹ́ kẹ mú nǹkan míì wá tí ó dà àgbọ́yé wọn rú ìdí tí mo fi ń ṣe ọ̀rọ̀ yẹn méjì méjì nìyẹn ẹ̀rì pé tí mo bá dáhùn táwọn màlìkíyà kan máa wá sọ pé lọ́dọ̀ títí súnná báyìí lálì súnná rẹ̀ eléyìí jẹ́ bó ti jẹ́ ìbéèrè tó gbẹ̀yìn ọwọ́ ìbéèrè tó gbẹ̀yìn one what is ní ọ̀dọ̀ àwọn obìnrin one what is the maximum number of extra surah one is allowed to recite after Fatiha at the first two rakat of salat wọ́n ní súra mélòó nígbàláyé ń bẹ pé a lè kàjù bẹ́ẹ̀ lọ nígbàtà bá fẹ́ fi súra lé fati àtàkà arákà alákọ̀ọ́kọ́ àtẹ̀kì aljawab ìdáhùn ni pé faqrahu ma tayassara min al-Qur'an ohun tó lówá sọ ni pé ẹka bó bá ṣe rọ̀ yí lọ́rùn náà al-Qur'an ẹ̀bá ní kò dídí Qur'an tán tó bá jẹ́ pé máa mú ní ọ ọ̀gbọ́dọ̀ ka nǹkan débi tí ẹ̀mí àwọn jàmọ́ fẹ́ bọ́ a lọ gbé bákárá

Now, time number two. Bismillah. Wa alaikum salam. Alhamdulillah. Ìbéèrè ọmọ ìyá wa yìí, wọ́n ní nígbà tí a bẹ̀rẹ̀ tafsir wọ́n lá ń sọ nípa àwọn kẹta mọ́ ń ṣokùnfà kíyàn wẹ ìwẹ̀ jẹ́nàbà wọ́n la wá sọ ń mẹ́pẹ́ ẹni tó bá lálàá kóhun lásìkò pẹ̀lú obìnrin tó sì jí tó bá tọ̀ yọ wẹ̀ jẹ́nàbà àtobìnrin tó bá lálàá pé ọkùnrin báwọn lásìkò lójú oorun ọwá jí orí kójú ara òun wet yọ wẹ̀ jẹ́nàbà wọ́n láwọn wá fẹ́ béèrè pé ẹni tó lálàá kóhun lásìkò ńkọ́ ṣùgbọ́n àtọ̀ jáde ṣé yóò wẹ̀ àbí ò níwẹ̀ ìdáhùn ni pé kò níwẹ̀ kò níwẹ̀ wallahu ta'ala a'lam náà wọ́n á tù wọ́n á rí kí sẹ́lá wọn rábìtì wọ́n á kọ́ máa wà kó epo jáde òkè odò àbí kó rẹ̀ sí wọlé àtòróró alhamdulillah nínú àwọn ọ̀rọ̀ tí a sọ̀rọ̀ bálẹ̀ kan nípa pé àdísì kan la trace débẹ̀ àdísì tánàbí sọ pé ọlọ́run ní gba sàárà tí ó lè bá ṣe lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀sì lọ́lọ́run ní gba ìrun tẹ́nìkan bá kí tí ò ní ìmọ́ra náà wọ́n ní aṣọ pópọ̀tọ́ kí àmọ́ kó epo lọ òkè odò bí ò kí ọmọ kó rẹ̀sì ní àtòróró àṣẹmọ́sán ó ti pẹ́ta tí ń sọ nítorí pọ́ òfin ọlọ́run iṣẹ́ ẹ̀ṣẹ̀ sí ni wọ́n ní ẹni tó pé òun kó ọjà lọ kìí ṣe rẹ̀ ẹ̀kú kìí ṣe po ṣùgbọ́n ọjà tíjọba gbà láì tọ́jú ọjà òfin àti gbé kọjá sí ó wà tajà yẹn tán ń bọ̀ wálé rẹ́sì tí ọmọ jẹ ìbéèrè ni pé ṣé tí wọ́n bá rí rẹ́sì yẹn wọ́n mọ́ mu àbí wọ́n mu wọ́n mu ìgbàgbọ́ lánàá tá ń bọ̀ wálé àwọn custom tí wọ́n bẹ lọ́kàkà ni tàbá ti jáde kó lọ́kàkà ẹ̀ àwọn custom yẹn wọ́n ọ̀kàkà àwọn custom yẹn wọ́n já báàgì ráìsì kan ẹyọ kan péré nínú mú tó wọ́n dẹ̀ já sẹ́yìn ọkọ̀ kódà ní wọ́n jẹ́ lájì àwọn ọjà nítorí pé kìí ṣe ti Nàìjíríà contraband gbogbo nǹkan títọ̀bá wá ti ní kọ́mọ̀ kọjá àti kéèké àti pípọ̀ rẹ̀ arúfin lẹ́ni tó bá gbé kọjá olúwásí ní wà tí ọlọ́ wà ọrọ̀sú wọ olùlẹ̀ amúrí ní àtàntí ń kó gbogbo ẹ̀ ẹ̀ṣẹ̀ ni owó tẹ́yà bá rí mẹ́ ọ̀bọ̀dọ̀ mọ́ yọ sàká ọlọ́run sì nígbà ọlọ́run nígbà ẹja sọ́ra kò dìgbà tá bá rúfin ká tó rí áfẹ́sìkì gbogbo ẹn bá ti ya ọ̀daràn yọ́ mọ̀ lérò pé sẹ́wọ̀n lèyàn fẹ́ ṣe sẹ́wọ̀n bá kù tẹ́yàn wá ṣe mọ́ iṣẹ́ pọ̀ tọ́nà bá àwọn olówó epo lẹ̀ tí wọ́n lè pé kí lárúláìtì ó sì olówó òkè sóhun tajà ìwọ̀ náà sọ́jà ẹmọ́ jẹ́ nìkan ọgbọ́n ní ìta sígbà tọ́lọ́wọ́n bá kádàrá pé yóò lówó só lówó àbí òlówó fún délé ẹja wáṣẹ́ pa òkúta yọyọ mẹ́wàá ń sa kíkò tó kálùkọ́ tàti ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tó ń sì kò dìgbà bá ṣiṣẹ́ ọ̀daràn tàbá ya ọ̀dáná kátó rásì tàbá jẹ tán tàbá mọ̀ tán ẹjá mọ̀ rántí pálọ̀ jábọ̀ fẹ́ni tọ́nà wà pẹ̀lẹ̀ ìjẹ́gbò ti jẹ olóòtọ́ ìsí ilẹ́ni ọgọ́rọ̀ èèyàn orí irọ́ ni wọ́n wà wọ́n ìfẹ́ kéèyàn sí òdòdó létí gbọ́ àmà àbẹ̀lọ́ àwọn akójọ ọjà rẹ̀ kọ́sà wà ní sàpẹ̀lú dáadáa ẹ má ra ọ̀ àyàfi tí wọ́n bá tíjọ wọn bá sọ pé wọ́n jẹ́ wọn bá tọ́ fẹ́ jẹ lọ bẹ́rà kò sí problem ṣùgbọ́n jọba sọ bẹ́ẹ̀ ẹ̀bọ̀dọ̀ rárá ìsì fọ́rínà ìjọba wí ẹ̀sìn gbọ́pọ̀ gbọ́dọ̀ kó òróró foreign country wọlé nítorí pé àwọn produce ẹ̀ ní Nàìjíríà kọ́rọ̀ ajé tí wọn bá lè ṣe gíní o lè wà bóyá àpẹ ìjọba tó ṣe gẹ́gẹ́ láwọn gẹ́ ń jẹ́ lé wọn èyàn kan wọ́ Anas ibn Malik radiyallahu anhu o láwọn tàbí ìlọ kígbàjáre tó lórí bá jẹ́ ni tí ò ṣe déédé sátúmọ̀ tẹ̀láṣẹ rẹ̀ a máa sì gbójúkò lọ́dọ̀ wọn kẹ́yìn dáwọn wọ́n tún lọ bá wọ́n tún tún mẹ́rẹ̀ ó tún kẹ́yìn dáwọn wọ́n ni ẹdó pòròpọ́jú orí tí ń yọ bàbá ìlẹ́nu dípò kọ́ dáhùn ń kọ́ pàkọ́ sí wa ni wọ́n tún tún mẹ́rẹ̀ lẹ́ẹ̀kẹta ó ní ẹ gbọ́dọ̀ mọ́tẹ̀ láti olórí kódà kọ́ ìyá ọ̀daràn jù bẹ́ẹ̀ lọ torí pẹ́yìn ó jìyà pé ọlọ́run bá ní ẹ̀tẹ̀lé lórí ẹ̀tẹ̀lé lórí olóló jìra ya ẹ̀sẹ̀ tiẹ̀ sẹ́yìn ọ̀pápọ̀ kálukú ní ó jìyà rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ mọ̀rọ̀ pé kẹ́nìkan mọ́ fi yẹn sàwíjà rí kódà aláwọn àfáà tí wọ́n mọ́ sọ lórí social media kó lórí wo wọ́n lọ kàṣínà wọ́n jáde sí nìjẹ́rí náà ní Maradi wọ́n képo lọ́ní wọ́n sí láwọn ti bọ́dà ní eh, àwọn tó ń sòfin tó ń rúfin ẹ̀yìn náà mọ́ képo ọdájú pọ́rọ̀ tọ́ sọ ẹmú gbúra àwọn òbí ọdá kó tó sọ́bẹ̀ wájú ọlọ́run bẹ́ẹ̀ ní ó sì jíyà pẹ̀ gbọ́ràn ọlọ́run abẹ́ kọ́mọ̀ sí wá lẹ́nu ìyà ilé ìjẹmù ti jẹ so ó kílẹ̀ àrí wà á jù nọ́mà olókan lẹ́yìn nọ́mà owó síse ó ti yé Thank you. alhamdulillah oníbẹ̀rẹ̀ ní àwọn fẹ́ ṣèwádìí nípa owó tọ́tọ́ fún mùsùlùmí àtòwò tí ó tọ́ àwọn olùgbàgbọ́ òdodo ní máa ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ mọ̀ kí ni ìhà tí Ọlọ́run kódà iṣẹ́ táwọn ń ṣe báyá káwọn tẹ̀síwájú àbí káwọn dàdó ọ̀gá tó ń pè lálágẹmọ wọ́n ní mọ́ ọ̀rọ̀ wọn kó lọ́bì kan lọ́ta wọ́n náà fẹ́ bèèrè pé sẹ́rú bísínẹ́sì yìí tọ́ láti mọ̀ sí àbí ọ̀tọ̀ ìdáhùn ò lè wáyé straight forward àfikà náà tún bèèrè bèèrè ìbéèrè tá bèèrè ni pé kí ni wọ́n fi nǹkan yìí sí níbi tí wọ́n kó lọ kí ni wọ́n fẹ́ ṣe àwọn èèyàn mọ́ ń rà lọ́wọ́ kí ni wọ́n fi sí ìrògbò ṣe rí gbogbo nǹkan tí wọ́n bá ti ń lò fáburú èèwọ̀ ní ká máa tàwọn torí pé Ọlọ́run ní ta'awanu ala al-birri wat-taqwa wala ta'awanu ala al-ithmi wal-'udwan olúwa ní ẹ̀rara yín ẹ tí wọ́n bá jẹ́ pé wọ́n ń lo nǹkan ìfún nǹkan tó dáa wọ́n tún lò fà ìdá ìgbàláyé ń bẹ káwà mọ̀ta pẹ̀lú èròǹgbà páwọn tí ń tọ́fẹ́ fi ṣe dáadáa làwọn mọ̀ta fún ṣùgbọ́n tó bá dájú pé nǹkan ìyá burú nìkan ni wọ́n fi ń ṣe àgbọ̀dọ̀ta tọ́ra wà lẹ́ni tí ń ra burú lọ́wọ́ lórí ilẹ̀ ìdí ni ẹ̀ta sí bèèrè pé kí wọ́n fi nǹkan náà sí mọ́fẹ́lẹ́ kẹ́yàn gbé obì lọ Saudi ẹ̀mẹ́yìn ti lọ tí a bá gbóbi ní Saudi tán bá mú ńkọ́ tán bá múyàn yóò rò kó jòbì lọ gbà nìkan gbà nìkan kọ́ yóò jẹ ìyà fúndélé obì èso ní ṣùgbọ́n lókùn ìgbà tíjọba wọn ti láwọn ọ̀fẹ́ nítorí caffeine tó wà nú rẹ̀ ẹ̀ṣẹ̀ ní kó gbé lọ́sọ̀ kó pé kí lẹ́sẹ̀ jẹ́ Nàìjíríà ọ̀dọ́ tí ilẹ̀ ń jẹ àwọn ìjẹ lọ tòró ní president wọn ń gbégbà tó fi ju aburú mú rẹ̀ wọ́n dẹ̀fẹ́ káburú mọ́ taka báwọn ọmọ ya wèrè yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀kẹ̀rí tọ́wọ́ sọ ní wèrè ní wèrè ní tí ọ̀gbádùn bẹ́ẹ̀ni tẹ bá súnmọ́ lẹ́mọ̀ pé wèrè ọkùnrin mọ́ kọlù mi fi bá n lọ ti pèése wèrè ó sì wọ́ ṣòkòtò àkísá ó ní crazy gist ẹgbọ́n tó náà crazy crazy ẹni tó ti yí lórí wèrè ní fúnlẹ̀lẹ̀ Islam pọ̀ kaba ọlọ́ sí bàjẹ́ Islam pọ̀ lápọ̀tọ̀ tàbá mọ́ tí wọ́n fi ṣe tàbá tí mọ̀ kó tí ò dá ní títà rẹ̀ ọ̀dá ṣùgbọ́n tàbá jẹ́ kó wọ́n fi ṣe dá kò sí òtò ní kámẹ́ta ẹ̀rì pa mú ìdáhùn yẹn wá sáàgbèdè méjì tọ́rọ àmọ́ kí ni wọ́n fi sí wallahu ta'ala a'lam wa alaikum salam náà kíkó lọ tábùkù lọ parọ́ fúnra àwọn ọmọ wọ́n mọ̀ àwọn tùràrí kan bẹ àwọn èèyàn ń béèrè rẹ̀ lè ní fi rà ẹ ní tùràrí báyìí àwọn bá lọ ẹkọ́ kọ rẹ̀ lẹ́ta bá lọ jà ara wa torí ká àta tùràrí ti wa ẹnu àwọn tí wọ́n ara mo ti mọ wọ́n fi ń ṣe ẹ ní tùràrí báyìí à ní ṣe tàárí ẹmọ tàbí ẹ̀mejì rí à ah, ẹmọ kó wà torí ọ́ dáhùn bí iṣẹ́ owó ni ẹ̀ẹ́ mo ti mọ̀ kó gbowó wọ́n fi ń ṣe ìyá tàámọ́ mo rò pé kémi mọ́mọ bẹ́nu àwọn tí ń promote bábo ń ṣe ń tẹ̀ka lórí ilẹ̀ ọmọ ọgbọ́n tó ọmọ parọ́ ẹ̀ nísìnyí sí láti láàmàrin ní ríjìnà àfà àyà jẹrẹ ẹ mọ ta yọ mọ tàbí kí ni wọ́n fi ṣe ní ògùn àwúrẹ́ ni ó ti dà èmi ọ̀tà mọ́ mo rò pé àwọn tí ń ta nǹkan yẹn àwọn tó ń ta nǹkan yẹn lẹ́nu wọn làdámọ́ ọmọ yẹn ti gbọ́sẹ̀ tí wọ́n fi ṣe afáyẹ̀ ló ní mercury wọ́n àwọn èèyàn mọ́ ń bèèrè rẹ̀ ọ̀pọ̀ kí wọ́n fi ṣe rán àà ah, àfáyẹ̀ ìjásí omi mercury káì tẹbá ti ẹ̀dí pupa rẹ̀ kí ni wọ́n fi ṣe ẹ̀kọ́ fi fọwọ́ ní tọ́ ìtàbù mo rò pé lẹ́nu wọn ẹ máa gbọ́ kí ni wọ́n fi kẹ̀yẹ sí ṣùgbọ́n tí èèyàn bá torí tọ́rọ́kọ́bọ̀ tó ń rí kọ́lọ̀ sàánú tàbá wádìí àmọ̀ ọ̀tọ̀ méjì from there alìmọ̀ pé dáadáa ní àbá burú subhanaka allahumma wa bihamdika wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa natubu ilayka assalamu alaikum wa rahmatullahi wa barakatuh